ọlọ́mọba wa san àwọn olùkọ́ wa ní ẹ̀sán olóore àti gbogbo àwa náà ti àtẹ̀tẹ̀ gbọ́ ọ̀rọ̀ lọ. ìbéèrè tí mo fẹ́ béèrè ọ yàtọ̀ sí ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ti fún wa. àmọ́ ìbéèrè yẹn dàbí ọ̀rọ̀ tí ó rújú tí a fẹ́ kí ẹ bá wa ṣe àlàyé lérí ẹ̀. náà nínú suratul maida maida àrọ ọlọ́run ṣàlàyé fún wa pé mùsùlùmí kùnrin ó lè fẹ́ kiri yóò obìnrin náà a sì mọ̀ nínú ìgbàgbọ́ wa pé àwọn ọkùnrin wa àwọn obìnrin ọmọ tó àwọn àgbọ̀dọ̀ fẹ àwọn ó dákun kí ni ẹ̀rí tí a fẹ́ fi pòròbò ọ̀rọ̀ yìí. àbí ẹ̀rí tó wà nù sọ́tún kọ́kọ́rà two hundred and twenty one tó tó fún tí wọ́n bá tó fún wọn máa ṣàlẹ́yìn wáyé pé àwọn ń ṣe abọ̀rìṣà kí ni tí a fẹ́ fi yanjú àárín yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ó tí a fẹ́ fi bá wa ṣàlàyé nù. الصلاة والسلام على رسول وصفوا من fún wa اليوم أحل لكم التجربة وطعام الذين أوتوا الكتاب حل لكم وطعامكم حل لهم والمحصنات من المؤمنين والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم إذا أتيتموهن أجورهن محسنين غير مسافحين ولا متخذي أخذان وما يكفر بالإيمان فقد حبط عمله فهو في الآخرة من الخاسرين ọlọ́wọ́ bá الله سبحانه وتعالى subhanahu wa آية نصف sọ máìdá kẹ́bí tí wọ́n ṣàlàyé fúnra wa ní àyà karùn-ún nípa wípé ó bá òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ wípé lónìí a ti ṣe ní ẹ̀tọ́ fún yín oúnjẹ àwọn hálì kìtà ìyẹn ẹran tí wọ́n bá pa a ṣe lẹ́tọ̀ fún yín tí iná fún àwọn náà wọ́n lè jẹ. bákan tí wọ́n jẹ́ mú mi ní muminat lóbìnrin àwọn tí wọ́n jẹ́ ara wọn tó jẹ́ yẹ̀wúdí àbí nàṣọ́ra tí wọ́n jẹ́ obìnrin a ṣe wọ́n lẹ́tọ̀ọ́ fún yín láti pé kí ẹ lè fẹ́ wọn kẹ́ fún wọn ní owó ọ̀yà wọn bákan náà ní ẹ má mú wọn ní mu ẹni tí ó máa jẹ́ èèyàn ara ẹni ní ọ̀rẹ́bìnrin àti ọ̀rẹ́kùnrin ẹ má mú ara yín bẹ́ẹ̀. a yìí ó jẹ́ ká mọ̀ wípé ọlọ́run ọba àlékè ọlá ó ṣe fífẹ́ àwọn yẹ̀wúdí lóbìnrin àti nàfàárà lóbìnrin ó sì wọ́n ní ẹ̀tọ́ fún àwa mùsùlùmí ní èyí tí ó sí àtakò nínú ẹ̀ nínú àwa. ó sì ṣé báyìí ni wọ́n ní àgbáyé kọ́ ni wọ́n ní ọlọ́run ló yọ̀ǹda rẹ̀. nàbà wán hikma tí ọlọ́run lò láàyè yìí ni bọ́lọ́wọ́ bá àlejò ọlábà pa wá láṣẹ kan àbóṣòfin kan fún wa àbóṣọ wípé ká má débi nǹkan kan àwọn olùmọ̀jẹ́ ká máa ń sọ fún wa wípé nínú tí a gbọdọ̀ kó gbà ní wípé ọlọ́run nípasẹ̀ kan fún wa ní kò sí ní kọ̀ nǹkan kan fún wa ní àyàfi kó wípé dáadáa kan bẹ lábẹ́ ọ̀rọ̀ yẹn yi wa wa le mú dáadáa yẹn ni pé láàkà wá ni dáadáa yẹn báyìí àbí ò lè ba àtúntẹ̀ kan o ni wa bẹ́ẹ̀ ni kíkọ òfin kan ò ní wá àbí kákọ òbí kan ò ní wá ní àfi kó pé dáadáa kan bẹ níbi yẹn. tó ń gbà mí ni àwọn àfọwọ́n nínú hikimọ̀ rẹ̀ inú hikimọ̀ rẹ̀ wọ́n mọ̀ kó àwọn dáadáa tí ń bẹ lábẹ́ ọ̀rọ̀ yẹn wá ní àfi tọ́lọ́hún gbà nígbà míì ní lákẹ́yẹ lè má lè débẹ̀ ṣùgbọ́n inú àkídà tó gbọdọ̀ wà ní a gbọdọ̀ ní pé ṣíṣe tọ́lọ̀ ń sin nǹkan yẹn ló fi fún wa ní àbí tó hàn náà nǹkan yẹn fún wa ní èyí tí ń bẹ lábẹ́ náà ní kíni dáadáa. táwọn afá kó wá lábẹ́ ọ̀rọ̀ yẹn ni wípé hikma tí ọlọ́run sọ fún wa tó fẹ́ ká ló ń bẹ yẹn òun ni pé wọn ọlọ́run ọba àlekèọ́lá tá a bá fẹ́ wọn nísìnyí ni àwọn ọmọ bímọ fún wa ṣùgbọ́n mo ti wo láǹfààní àti fẹ́ wọn. bákan náà ni a máa pọ̀ lóǹkà sí i ọmọ tí eléyìí fẹ́ lọ bí síbòmíì ni yóò wá fi sí àárín tí ó wà. sẹ́fíṣà wọn yẹn náà ni tá a lè sọ wọ́n di islam kò sábúrú ń bẹ̀ tó bá lè gbà tó bá gbà islam tó bá gbẹ̀sìn wọn lọ́wọ́. èyí tó sì gbẹ̀sìn ní tá lè fẹ́ wọn a fẹ́ wọn lópin ìgbà tá a bá máa ka kápá ilé wa àti ẹ̀mí wa tá a lè mójútó àwọn ọmọ wa. tí o sọ pé ní tí islam ń gbà lérò níbi nǹkan tá a ní tí mo táwọn afáàní yóò jáde ńlẹ̀ ẹ̀dà kejì ẹ̀mí wa jáde wọ́n bímọ yẹ fún wa lóòótọ́ ní ṣùgbọ́n wọ́n kó gírírí kó padà sí ìlànà tiwọn aburú ńlá lè. ìyẹn náà nù àwọn akíkímà ti ń bẹ nìyẹn. bákan náà àwọn <clears throat> abẹ́rẹ́ wípé ṣé nígbà tí ọmọ wa ò lè fẹ́ àwọn tí kò wá nígbà tí wọ́n pé sájẹbọ làwọn ni tó bá ń sájẹbọ làwọn bẹ́ẹ̀ ni àjẹbọ ni wọ́n. ṣùgbọ́n lọ́wọ́ bá àlékè ọlá subhanahu wa ta'ala bìyàdì ìní halal wal á sì nǹkan lófin ẹ̀tọ́ lélẹ́yìí. a ti ṣe nǹkan léèwọ̀ ẹ gbọ́dọ̀ débẹ̀ ọwọ́ ọlọ́run ní bẹ̀. ọlọ́run yọ̀ǹda rẹ̀ sẹ́yìn kan nìyí ọwọ́ rẹ̀ ní ẹni tó ti fún Muhammad anabi tó ti gbogbo wà huwa ha tó fún náà wípé sọ fún wọn mi torí lẹ́yìn ni ọlọ́run ló òfin yẹn ó sì yìí ní ni wọ́n. báwo ló ń ni wa àbí kíní kan ó wọ ọlọ́run kó yọ òfin ló dá wa ó sì yọ òfin yẹn ẹ lè wọn ẹ sì lè fẹ́ obìnrin àmọ́ àwọn kan tó kù ní nǹkan míì tọ́lọ́wọ́ bá ti yọ̀ǹda fún wa lè ṣe pẹ̀lú wọn. tirikọ́lọ́wọ́ bá rí kí ọlá fúnra ara rẹ̀ ló pè wọ́n ní kẹfẹ́ yìí. ọlọ́ni ọlọ́wọ́ bá ó ní làkọ̀dé káfàrù. kò yà bí ayẹyẹ dàkú. ọlọ́wọ́ bá ní kí wọ́n ní kẹfẹ́ yìí ẹni tó dá sí pé àwọn tí wọ́n ń pe ọlọ́run ní mẹ́ta nínú àyà mi ọlọ́run ọba àdékọ́lá ní pé àwọn yẹ̀wúdí àti nàṣàrà wọ́n ti di kèfèrí torí pé wọ́n mú uzeiru lọ́mọ ọlọ́run wọ́n sì mú yíṣà bùnú mariam ọmọ lọ́mọ ọlọ́run ní àyà tó dẹ̀gẹ̀lẹ̀ ní tọ́lọ́run ọba àdékọ́lá tó tó súnmọ́ wa jù náà ní tọ́lọ́run ọba àdékọ́lá tó fún àǹdíkà wípé إن الذين كفروا من أهل الكتاب والمشركين في النار جهنم خالدين فيها أولئك هم شر البرية ọlọ́ni ìnàlẹ́dínlẹ̀ káfàrú ọlọ́ni dájúdájú àwọn kẹfẹ́rí ní hàlìkìtà àwọn hàlìkìtà nínú àwọn hàlìkìtà bùn wáyé àwọn kẹ́tìtì kẹfẹ́rí أو ní الكتاب اليهود والنصارى. yahud wa nasara. tókòló tọ́dún wọn di kèfèrí ni wípé rìsálà nàbì sàfúlàmù ti dé bá wọn nìyí ò gbà rìsálà nàbì sẹ iṣẹ́ òjíṣẹ́ ọlọ́run ti dé wọn ọlọ́ni gbogbo àwọn tá a yí wọ̀nyí ni ní hàlì kìtàbù náà àwọn hàlì kìtàbù yahudi nasara ni wal àtàwọn tó jẹ́ olùṣẹ́bọ ọlọ́ni fi náà jẹ́ anamọ kọ́ọ̀lìdì náà fi hà ọlọ́ni gbogbo wọn pátá iná jẹ́ anamọ ni wọ́n wà wọ́n ti máa lẹ́ńbẹ̀ lọ gbére ni o ọláyìí kahun ṣàbùlì bàníyà bẹ́ẹ̀ yẹn bá jẹ́ ẹni aburú jù lórílẹ̀ àwọn tó ń jẹ́ ẹni aburú jù lọ́dà wọ ọlọ́run lórílẹ̀ àwọn wọ̀nyí ni ẹni aburú ọlọ́run tí wọ́n ní káwọ́ ọmọ wa lọ fẹ́ kàlá ṣùgbọ́n fanfa láàyè yẹ so òfin wa sì nìyẹn ní àjùwọ́jì kalẹ̀ fún ni ó túmọ̀ pé tọ́lọ́ ń bá mú kankan jáde ní dáadáa kan bẹ lábẹ́ ọ̀rọ̀ yẹ tọ́lọ́ fi mọ̀ jáde ní wàhálà subhanahu wa ta'ala. yàrá sísá tó bá wa kọ ìbéèrè àkọ́kọ́ tí mo fẹ́ bẹ̀rẹ̀ ni ó kú sí méjì sí mẹ́ta so ìbéèrè yẹn dá lórí pé mo fẹ́ bẹ̀rẹ̀ pé kí àwọn tó ń lo ọwọ́ òsì ṣé kádàrá ni àbí àdìkítà àwọn òbí wo wọ́n fi ń ṣe ẹni ọ̀dà tó bí wọ́n fi ń kọ kéwú àwọn fi ń ṣàlùwàlá àwọn fi ń ju àwọn fi ń tún gbé nǹkan fún yàn ẹlẹ́sìn mi pé mo wá ń ṣàlùwàlá nígbà kan fẹ́ kí òun wá sí mi mo wá rí àwọn mọ́sílẹ̀ sísà tí wọ́n lo ìjáàbù àtàwọn ọmọ obìnrin náà tó wọ́n wá ń ṣàlùwàlá ọmọ yẹn owó sì àwọn ọmọ yẹn ń lò mo wá kọ́ lo ọwọ́

alhamdulillah ọwọ́ òsì lílò ìpínlẹ̀ ní wípé ọlọ́run ọba àlìkè ọlá subhanahu wa ta'ala ó dá ọwọ́ ọ̀tún ó sì dá ọwọ́ òsì fún wa láti lò wọ́n méjèèjì ni ọmọ ènìyàn ní òwúlò fún un. ṣùgbọ́n pẹ̀lú ọlọ́run ọba àdìsí ọlá subhanahu wa ta'ala èyí máa ń fi ààlà sí àwọn nǹkan míì nígbà míì láti kọ́ wa wípé eléyìí ni ó lọ lájú tẹ́ bá ti léyìí àbí láti fi hàn náà fún wa wípé ẹ má ṣe ẹ má lo eléyìí fún nǹkan báyìí ṣùgbọ́n pinlẹ̀ ó ní wípé Allah subhanahu wa ta'ala àtọwọ́ ọ̀tọwọ́ òsì ó da fún wa kó wúlò fún wa. tó túmọ̀ pé tá a bá sọ pé ìpìlẹ̀ ní nǹkan yẹn nìyí ó ti tú wa lẹ́ẹ̀pẹ́ a lè lò wọ́n ó kù ìtọ́lọ́mùbá fààlà sí pé ẹ má ṣe báyìí níbí nínú tọ́lọ́wọ́ bá ní kí sí pé kódà ó fàlà sọ́tún náà bẹ́ẹ̀ kì í sọ owó oṣù nìkan. nínú tó fàlà sí nípa ọwọ́ òsì tá a mọ̀ sí ọwọ́ àlàáfíà òun ni wípé ẹ má fi ọwọ́ òsì jẹun ẹ sì má fọwọ́ òsì mu. la takulu bishimalihi wala tashrabu bishimali. إنما الشيطان يأكل بشماله ويشرب بشماله ẹ má fọwọ́ òsì jẹun ẹ àlàyé yẹn ó hàn náà rẹ̀ wípé bọ́wọ́ yẹn ti lè kó wúlò fún wa tó rèé ẹ má ti ṣáájú pẹ́ńlẹ́ máa fi jẹun ẹ má ti ṣáájú pọ́ńlẹ́ máa fi mumi torí pé títí ṣáájú pọ́ńlẹ́ máa fi jẹ lẹ́ máa fi mumi ní ẹ fi kọ́ sí ṣètánì ṣètánì ní fọwọ́ sí jẹun ṣètánì ní fọwọ́ sí kíni olófin mumi ó túmọ̀ pé nu tá a lo ọwọ́ òsì fún àní fi jẹun nínú tá à ní lo ọwọ́ òsì fún àní fi mú mi ọkàn nìyẹn ọ̀nà àwọn nǹkan tí ọlọ́run ọba àlejò ọlá tó wọ́n na rẹ̀ yí pé a lè fi ṣe òun náà ní kí ni pé látàkùsù fi fi ṣe máa anabi sallallahu alaihi wa sallam ó ní má fọwọ́ sí gbà á má sì fọwọ́ sí kí ni má fi fún ọyàn eléyìí tó kọ́ máa ga tún ni àwọn sọlá àwọn tá a fi ara wa ti di súnà lásìkò tí wa tá a sọ lọ́wọ́ yìí ni ara ẹ̀yọ̀ kan ṣe níbẹ̀ tó dáa tí mo rí púpọ̀ jù. a rí ọ̀kan hàn náà fúnra àìfọwọ́sí jẹ àìfọwọ́sí mu kọ́lọ̀ wo fún wa ti délẹ̀ torí pé àwọn àwùjọ kan bẹ téèyàn bá dé bẹ́ẹ̀ ni téèyàn ò bá múra ọkọ̀ ẹjọ́ yìí wọn mo lọ sáwùjọ kárí àwọn alákòwé ní gbogbo wọn ẹni tó mú mi tó jẹ́ kí n débẹ̀ ẹni tó ṣáájú nìkan ni mùsùlùmí náà sì ni nígbà tí tábìlì ó lọ tó káfù dé pẹ̀lú mọ́tò ńlá gbogbo dé àwọn olówó àwọn alákọ̀wé ìṣẹ́f tábìlì kọ̀ọ̀kan ní síbi tí wọ́n gbé dání báyìí kódà wọn sáàpù pé kí lọ fẹ́ òkèlè lómi fẹ́ ọwọ́ òsì gbogbo wọn fi jẹun. wọ́n á kúkú wá wúra mi pé ah, ọwọ́ ọ̀tún ní ààyè tẹ̀síwéjì sínú ẹ̀dẹ́ báyìí. gbogbo àwọn tó tó gbà ní gbogbo ọgbọ́n sì ní lọ dá sílẹ̀ rẹ̀. ó ṣe sáà lórí léyìí. sọ̀kò tó bá lẹ́yìn dáadáa kí ló padà sí. nítorí àforíjì yàrá bọ́n ó ti bọ́ ọmọ fi jẹ́ kàlà kàlà. torí léyìí nìyí sínú tó fi hàn àwọn bẹ́ẹ̀ àwọn nǹkan yìí àárín mi ṣe mú àwọn product ni sẹ́rí kámọ́kọ̀ owó sì fún yẹn ní nǹkan ni ah! sọ́dà mi ò lè ṣe rárá o tó bá fẹ́ fún ọmọ ẹ̀ lówó pápá ọmọ rẹ̀ ọmọ ọ̀dọ̀ tètè mọ̀nà sí ni sẹ́rí àgbà yìí pé a lè fọwọ́ sí fún yàn a lè fọwọ́ sí kíni a lè fi gbà á tó bá a bá rẹ̀ tó jù sí wa bàbá wa ni aṣáájú wa kan ni ọ̀gá wa ni. Ah, ẹ jẹ́ ká kọ̀ọ̀rẹ́ tẹ̀ pé ah, ẹ̀ta ìbá ẹ̀yìn ẹ̀dẹ̀ sọ pé ká má máa fi ṣe ń jẹ̀sọ̀ wọ̀ ọ̀tún. bí wò ṣe fi fún yàn ẹni afẹ́fẹ́ gbà náà kó má sí náà ṣe kí ni ó má fi gbà. kí n tọ́lọ̀ ń fún wa pé àgbọ̀dọ̀ fi ṣe nìyẹn. bẹ́ẹ̀ náà wọ́n lẹ̀ fún àwọn nǹkan tún fún wa. nísìnyí èèyàn fẹ́ èèyàn fẹ́ tó láwọn kan tí ọlọ́run dá sí ara wa ó hàn mú àwọn kan míì wá tó gbogbo ẹ̀ dáadáa ní fún wa nìyí ṣùgbọ́n ó mú àwọn ààlà kan wá fún wa pé bá a ṣe lè léyìí bá a ṣe lè léyìí nìyí lẹ́yìn àwọn kan tá a bá lẹ́yìn fún tá a bá lẹ́yìn lómi tí bá ń fọlọ owó sí fún nǹkan míì ní láti ojú èèyàn ń fọwọ́ kọ̀wé ń fọwọ́ sí kéwú sẹ́ẹ̀rì rẹ̀ ń bẹ kó mọ̀ fọwọ́ sí kọ nǹkan àwọn òrì. àwa ni háà ọtí tẹ nǹkan ìmọ̀ torí pé nítorí sọ pé má ṣe nǹkan yẹn ní ọ̀rí ẹ̀rí ibi tó pé alẹ́ yìí tó pé má fọwọ́ òsì jẹun má fọwọ́ òsì mú mi má fọwọ́ òsì fún yàn má fọwọ́ òsì fún mi. kòròpàǹgọ́ ní ìsìn tó bá dáhà nìyẹn fẹ́ ó fọwọ́ òsì kọ kéwú òsì kọ̀wé ó òsì gbé nǹkan mi bóyá kínní nì bóyá owó òsì yẹn ló mọ́lá ló fi ni àbúrò fi ṣe nǹkan ni àlè kọ́ fún torí pé ààrẹ yìí fún pé mo fọwọ́ òsì òsè lò fún nǹkan ìsìn tó gbogbo nǹkan tó bá jẹ mọ́ ọ̀rọ̀ bí ẹ̀gbin bí àwọn nǹkan míì ní kódà tá a bá he nǹkan lójú ọ̀nà tẹ̀lé àgbà pé tó dáa ká lè fi hé jùlọ wọ́n oṣù bóyá nǹkan tó lè pààyàn lára tó jẹ́ kìta lójú ọ̀nà tẹ̀mọ̀ pé tá a fẹ́ fún tó dáa jù tó yẹ ká fi hé ká fi mú nǹkan yẹn kúrò lójú ọ̀nà kí ni o ọwọ́ oṣù yẹn ká fi mú kúrò tó dáa jù nìyẹn ìwọ́n tá a bá fọwọ́ ọ̀tún là á ti síwájú torí pé tó kàkún ni tó ní eléyìí ẹ̀ náà láàmú ti síwájú àmọ́ ti ọ̀tún síwájú òsì láwọn agbègbè. ìjọba ti wá ṣe nǹkan yẹn ni lọ́fíwájú nù. káta islam kò fi gbé ìjọba ti gbà islam o ẹ̀yin nìkan láàmú fún lówó àbẹ́yìn nìkan láàmú dá lọ́rọ̀ ẹ̀yìn rárá o. orí ayé yìí Allah subhanahu wa ta'ala ó tẹ́lẹ̀ fáwọn ènìyàn ni. ẹni ó bá wù ní ó fún ó lè jẹ́ kèfèrí ó lè jẹ́ mùsùlùmí ẹni bá wọ ọlọ́wọ́ bá àdìkọ́lá ni ó máa fún tó agbọ́dọ̀ sọ́lọ̀ lẹ́nu ó gbọ́dọ̀ sọlọ lẹ́nu kò ní kó wúri ọlọ́mọ rẹ kò ní kó rẹ ọba àdìsọ́lá fún wa nínú yìí àti eléyìí ni àti eléyìí ni nínú àwọn ìdára wọ ọlọ́run ọba àdìsọ́lá kájọ́dìgì láwọn ṣe é fún ìyẹn ni pé àti nǹkan méjì láàmú torí wá fún ẹnì kò sí lè hàn lórí wa lọ́dọ̀ ẹnìkan kan nù wọn. tó ń délé yìí ni ìgbọ́rọ̀ sọ́lọ́ lẹ́nu ni ká gbọ́rọ̀ sọ́lọ́ lẹ́nu òun ló dáa jù ẹ àwọn kan lọ́wọ́ torí kan máa ń láyé ni ọ̀rọ̀ àìmọ̀kan ni. torí pé èyí tó ẹ òní òní nǹkan lárí láyé náà ni ó lówó gẹ́gẹ́ bí táwọn èèyàn kà fún láàrí tó sì ta pàtàkì lọ́dọ̀ ọtí wọn. ṣùgbọ́n ká gbọ́dọ̀ sọ́dọ̀ ní ẹni nǹkan pàtàkì ní fáwa mùsùlùmí torí pé yẹn gangan ni yóò máa jẹ́ oríire fún wa ní àfẹ́rọ̀ yẹn lálẹ́ kí wa abẹ́rẹ́ ọ̀rọ̀ ọba àlekọ́ lápò mọ́tà fún wa lóríire. wàllá